الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ní òní ti ṣe ọjọ́ kẹta nínú oṣù ṣàbẹ́r ẹgbẹ̀rún ọdún àti ọdún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta ìjọba asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. nínú àwọn àmì pé ayé fẹ́ parẹ́. àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ojosi aláwọ̀ sọ̀lá rẹ̀ sọ́lá tó tún sọ fún wa pé láàkẹ́kọ̀ọ́ musa àtú iko حتى يقاتل المسلمون اليهود القيامة ní dé títí tí mùsùlùmí àtàwọn jù tí wọ́n fi fi jà pẹ́ta wọ́n máa jà àtàyà kẹ́bi yahud ní wàrà ilẹ̀ hajj wọ́n ṣẹjà o. níbi báwọn Yahudi yẹn wọ́n tẹ̀sí máa lọ sá pamọ́ níbi ẹ̀yìn òkúta nílá àti ibi ẹ̀yìn igi wọ́n á máa sá pamọ́ síbẹ̀. òkúta àti igi ọ̀bà wa sọ yìí pé yóò ní Yahudi ń bẹ ní ẹ̀yìn mi tààlà fàkùlù ìwọ mùsùlùmí yá mùsùlùmí tààlà fàkùlù máa bọ̀ wá ọ̀wá lọ pa síbẹ̀ nínú àwọn ọ̀sẹ̀lẹ̀ ńlá tó ti sọ́nà oníyà ọ̀sẹ̀lẹ̀ ni wọ́n ààrẹ ọ ní ìlàlẹ̀ gàlùkàtì àfi kíkà tó ń pè ní gàlùkàtì gàlùkàtì yẹn fa ìnáwó min ṣàjàrí yahudi nítorí pé wà nínú ibi àwọn yahudi òfin yẹn wípé láì tí ì àwọn ọ̀sẹ̀lẹ̀ yìí ayé ò lè dùn gbogbo àwọn eléyìí àfikẹ́ ń ṣàlàyé rẹ̀ fún wa ni àfi lè palẹ̀ mọ́ a lè palẹ̀ mọ́ ìwọ̀n pẹ́ nìkan lọ bí ànẹ́bí lè rìn jọ kan pé wọ́n ta sáà gbọ́dọ̀ lè fi àwọn òde kò tó di sọ́nà sọ́lá rẹ̀ sọ́lá rẹ̀ sọ́lá rẹ̀ sọ́lá rẹ̀ mọ́ọ́dá àádọ́ta lára kí ni wọ́n palẹ̀ mọ́ dé ọba tí wàá mọ̀gbà tí ó dé kí lọ palẹ̀ mọ́ dé. Ah, àwọn ọlọ́kùnrin yẹn fi wá ń dáná bí lóhùn sọ̀lá àdọ̀sọ̀lá pé àwọn ò ní palẹ̀ mọ́ka ju ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ tìrẹ ànábì lọ. àbá ah, ti jẹ́ pé òun àlùmọ́lù màmá ni àhábá ìyàmọ̀ ìkẹyàmọ́ ajá sí pọ́nmọ́ nìyẹn nìyí ọmọ àwọn àpẹẹrẹ olùfẹ́ rẹ̀ nígbà gbẹ̀dà ìkẹyàmọ́. ọ̀sẹ̀ wọn tí ó kẹwàá ayárayára níbi àlùkẹyàmọ́ súnmọ́ súnmọ́ ah, ìgbẹ́tọ̀rí àlùkìyàmọ̀ ni ọba dára náà fọdíjà ẹ̀ṣọ́rọ̀ ọ̀tọ̀ ha àwọn àmì rẹ̀ fi ń wá díẹ̀ díẹ̀ àwọn àmì kéékèèké bíi kí obìnrin ọ̀pọ̀jọ ọkùnrin lọ ìdájọ́ ilé kálukú ní àti tó fẹ́lẹ̀ ni tí ò ní ibi kẹ́hìn fẹ́ máa kiri sí mọ́ ẹlòmíì lè bímọ tí wọ́n bíi twenty four ọkùnrin tí wà láàrin wọn ó lè wá ju mẹ́jọ péré lọ gbogbo àwọn tó kù ìkìlá obìnrin ni òjíṣẹ́ ọlọ́run sọ pé obìnrin yẹn dẹ̀ ti máa pọ̀ débi pé tá a fi rí obìnrin fifty pẹ̀lú alikọ́yímú aliwahid pẹ̀lú ọkùnrin ẹyọ kan èyí sì túmọ̀ rẹ̀ ní pé ọkùnrin kan fẹ́yàwó fifty o ìmọ̀túmọ̀ rẹ̀ ní pé a máa ka obìnrin mélòó ló fi kórè àádọ́ta nígbà yẹn láti ẹ̀ka ọkùnrin one ẹni pa ti ra àwọn àmì kéékèèké yẹn tá a bá tẹ̀ tí èrè nílá àlùmọ́hìm ohun tó kàn wájú òun ni ká palẹ̀ mọ́ palẹ̀ mọ́ pẹ̀lú ẹ̀sìn ọlọ́run pẹ̀lú àtàkùrà pẹ̀lú tẹ̀lélànà níbi sọ̀lá àdìo sọ̀lá pẹ̀lú ìsojú kòkòrò sí gbogbo sí olóore ní àfi rí ìyọnu ọlọ́run wọ́n bá tẹ̀ wá dé ẹ̀jẹ̀ lọ́pẹ̀ àwọn èèyàn àlùkò àwọn èèyàn kọ́ ló lè bá wa dáadáa ọ̀dẹ̀ ọlọ́run wa sùhánà ọlọ́run fi ọ̀rẹ́ wa lọ́wọ́ láti lè ṣe rere èyí tó fi pé a fi di ẹni tán náà yọ̀rọ̀ sí ìjọba ìdàlùkè àwọn سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك